إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد فضيلة المدير الأخ الأكثر في المحاضر الشيخ رزاق عبد الوهاب حفظه الله ورعاه الأساتذة الأجلاء العلماء الآباء والأمهات أيها الحفل الكريم مكين على جدول داري المهد العربي للتربية الإسلامية هو فوضى نبدأ المفهوم الحاضر مكين القواتين Ìṣe bàdá mi tán bẹ ní ọwọ́ ọ̀tún mi. Bàbá tó sọ tó ṣe pàtàkì wá ní bàbá fi mọ́gà ìṣèṣì kò níyàwó yẹn. Ìṣe bàbá kan kó sàlẹ̀ sí dáadáa yìí. Mo kí gbogbo àwọn olùkọ́ ní Imá. Látòkè délẹ̀ lọ́dọ̀ apáta mo kí. Mọ́gà àwọn onítàbíyà wọ́n ní òsítà lẹ́sùnmọ́ ilé ẹ̀kọ́ wọ́n lólùkọ́ wọ́n ní ilé ẹ̀kọ́ wọ́n ní sódẹ́ǹtì kó dàbí òṣìṣẹ́ ọ̀kan lọ. Àwọn olùkọ́ kankan ní òpómúlérò ilé ẹ̀kọ́. Èèyàn ò sì ní síyàn títí títí ayérayé torí bí mọ̀nà kọ́dà máa kó lè. Àyọ́ bá síyàn wá sí òun náà àwọn òṣèṣà wọ́n máa ẹnìkan a máa ṣẹ̀wọ́ ẹnìkan àdá sí ilẹ̀ mọ́ ọ̀túnbà olùkọ́ wa pátá ọlọ́pàá àti ọkàwọn òbí ọmọ ní ọ́sílà lẹ́nì lọ́kùnrin wa lóbìnrin wa ìgbà pátá ẹni àpọ́nlé ni wa gbogbo àwọn èèyàn pàtàkì ẹgbẹ́ ọ̀tún mi lẹ́gbẹ́ òsì mi tẹ́yìn ti kí wa ṣáájú àtàwọn tó ń wò fún pé ojú agbó máa máa dàrú wọn kí wa lókèrè ọlọ́pàá máa ṣe gbogbo ẹ̀. ìwà pátálà sí lápapọ̀ wọn ní yìí òun ní sí ogúnjọ́ nínú oṣù olùhíjà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́ta ti ní àádọ́ta ìjọ Ànábì sallallahu alaihi wasallam. Assalamu alaikum wa rahmatullahi ọ̀bọ̀kẹ́sì. Ẹ̀rí lónìí bí bá gbé ọ̀rọ̀ wa lọ, òun ni mo tún ní èsì pẹ̀lú ìwà àṣẹ. Ìṣẹ̀lẹ̀ bàbá wà ní Nàìjíríà àti lọ́yọ̀sì nípa ohun tó já sí pé ariwo táǹkà náà ni ọ̀sáàbù. Àwọn ẹgbẹ́ kan la ti ń gbọ́ ní àríwá tẹ́lẹ̀. Ó ti wá ń jẹ́ ọ̀yọ́ sí ti báyìí. Láti tí àwọn kan wà ní gbẹ̀gbọ̀n àwọn ajínigbé, àwọn bandits, àtàwọn ọdún káfà, láti bí 22 days sẹ́yìn àwọn ọmọdé fẹ́ tó ìjọ ọmọ ọdún mẹ́ta lọ àgbàlagbà mi lè wà bẹ́ẹ̀ ìfẹ́ ní wọn ọ̀tà bí oorun wọn ọ̀tà bí wọ́n wà lọ́wọ́ ìyàtọ̀ láwọn ẹbí rẹ̀ ìjọba akẹrẹrí tí àìsáàbò yìí wú dé ni tí kò ní ó nìdí gbogbo ìgbà tó bá ti dá sí mòfin ọlọ́run aláàdínkà mọ́ ọlọ́run náà ó sì máa dé sí wa lọ́dẹ káàdúró. ó fi wá ẹ̀bá da sí ìyapa àwọn èèyàn tí wọ́n yapa tó ń tún kéde ìyapa yẹn. wọ́n wá ro irú ìyá àìfọkànbalẹ̀ kóróró wa. sẹ́mà fáwọn ẹni tó ti jí gbé nísìnyí tí wọ́n fọkàn jọ́ àwọn. ìtọ́jú wọn kọ́sùn ìbọn ni wọ́n ń kájú. Kọ́ọ̀sì àtẹ́nìtẹ̀ wọ́n dájé. Wọ́n lè wòsùn mọ́kàn gbé ma wọ́n fi pàwọ́. Ṣùgbọ́n àtà wà ní àwùjọ yìí gẹ́gẹ́ ní pọ́sọ̀rọ̀ jù. Ẹ̀bàgbọ́ gbúrú nífì. Wọ́n ni táyà bẹ́ àwọn èèyàn bá fún. Táyà ti tẹ́ láti tẹ́ ìtàrí ó ní ẹ̀yà lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀. Ayọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà. Àìfọ́kànbalẹ̀ tí wájẹ́ lágbàájà àwọn tó wà lọ́dọ̀ àwọn àjídìkì lọ. Ilé ọ̀sà ní ilé wájà máa àìgbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ní ọmọ ìjọsìn ọlọ́run ọba òsì ní ẹgbẹ́ tó ti kọ́lọ́run ní kẹra ní àdúgbò ìgbà kí ni wá lójú tù ú ká lè fìlà nínú ìfàyàbalẹ̀ yìí ọ̀sẹ̀ yìí olùgbọ́n nínú àṣìṣàbìlẹ̀ àmúní ni mo ti gbé sọ́fíìsì ní wábẹ́ inú okùn padà lè fi lè rí fàyà mẹ́lẹ̀ mẹ́ṣirò lè rí ní ṣàrẹ̀ àì ìmọ̀ ìṣẹ̀ríyà kàfún ọba fún àwọn èèyàn ní ẹ̀sìn wọ́n ní wọ́n tó lè jẹ́ kí ìlú lókú ọ̀sẹ̀lẹ̀ tí ò ní sí fàyàbalẹ̀ ẹ̀sìmọ̀ ṣẹ̀ríà. ìmọ̀ ṣẹ̀ríà ò sí tó tó bá ti wà láwùjọ káwọn yẹn ti lò ó àkàbalẹ̀ wà àwọn yẹn máa gbé lálàáfíà. torí sábà ní kí wọ́n mú ìmọ̀ ṣẹ̀ríà òkúkú sínú kọ́. Nígbà tá a ti pè é nímọ̀ ṣẹ̀ríà, ìmọ̀ ṣẹ̀ríà lójúṣe ìmọ̀ ṣe. Inú ojúṣe rẹ̀ ni pé àwùjọ máa ní fẹ́ àbálẹ̀. Tí mo ṣẹ̀rí àwọn dáadáa tí ó pọ̀ wá, òun ni tàbí síkù tàwọ̀fìn. Bọ́ọ̀lá yóò ti mọ lọ́rùn lẹ́nu. Bọ́ọ̀lá kí dáhùn yóò ti dá. Àwọn yẹn tó ń pààyàn yẹn, yẹ kò lónà lá ìlàhà ìlà. Mo ní wọ́n ti sọ lẹ́nu fáwọn Mùsùlùmí fa. Bíbi bí abẹ́ bá lẹnu ọ̀rọ̀ láwùjọ mọ́, mo ní táwọn èkejì ni wọ́n pààyàn nù gbọ́ yẹn. Báwọn jíyàn gbé, tó ti lọ sóhun èsà àwọn tó bẹ́ẹ̀ nù yọ̀ ká ní àdìsàn yẹ kò lónà láì láha ìlà wa. àṣìṣe ní káà náà súnmọ́ òkú dára padà pé káàfin ni wọ́n kò lè sáré bí wọ́n gáàsì. ní àdìsàn yẹ kò lónà láì láha ìlà wa. àwọn pé subhanallah ọ̀sán allah wọ́n àwọn gbólóhùn tó tí wọ́n bá ní nǹkan ọ̀ka àárí jìyà sí. Àwọn alátẹ̀wò ni. Ìmọ̀ sẹ̀rí àti wọn mọ̀ kìí sí ìmọ̀ sẹ̀rí àkìtì ni wọ́n mọ̀. Àti ọ̀sẹ̀ ẹ̀kú ní bẹ́lẹ̀ mi wọn. Ni wọ́n fi rí gbogbo ẹlòmíì tó bá yàtọ̀ sí wọn sí káàkiri, àwọn sì lè bá anyhow. Ni wọ́n ti fi ilé yẹn lọ́rùn báyìí, wọ́n ti máa tún bẹ̀ kí kéèyàn máa pa màálù. Kódà lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn gbà pé ní ẹ̀bá mú ẹ̀rọ tí ẹ̀ wá gbé tóbi rẹ̀ ti dá ní ọgbọ́dọ̀ jẹ́ rẹ̀ ìyá nàbọ̀ àtà ó kò wọ́n fẹ́ ìdá abẹ́ kẹrin abẹ́ pàjẹ́ làbúdà ní nà rọ̀fà ọgbà fọ́ pé yẹn àkọọ́lẹ̀ kẹrin ọ̀wá yípa nàbì sọ̀lá ní ọ̀sánlá ó pàṣẹ kí wọ́n tó tẹ̀lé rẹ̀ lọ́rùn kan bí àwọn kan tó lè jọ bẹ́ẹ̀ tí ó sì tẹ̀ rí rẹ̀ rárá òní dẹ́gbẹ́sọ̀ tó bá ní kúrẹ́ ìlànà àwọn tó ń sàbáàlù káwà ní ṣúgbà àtàkìrí sọlá àtàlákájọ bẹ̀rẹ̀ sílẹ̀ ní mẹ̀sílẹ̀ ní jòmí nínú àwọn yẹ̀húd akọ́lẹ̀ mi ní 600 ni wọ́n akọ́lẹ̀ mi tọ́tẹ́ 900 ni wọ́n wọ́n pa wọ́n ni kì í ṣe pé wọ́n kọ̀ tẹ̀lé wọn lọ́rùn nínú òkè ayé náà ni gbogbo tí wọ́n bá dẹ̀ ti sàbáàlù káwà ní wọ́n máa ń tẹ̀lé ìtọ̀wò ni àjọ̀dún kọ́ ìjọba ajọ́ àní wọ́n ti lálùkà ní pẹ̀lá orílẹ̀-èdè kẹta ní farawájà wọ́n ti jọba ẹ̀rí pé jọba lọ sí ìwọ́n lọ kó táwọn tó ń sílẹ̀ ìbá sí là nígbà kí wọ́n mú ọmọ èèyàn ìfẹ́ mú ọ̀sẹ̀ àríkà ọmọ àfi kú yẹn lọ́rùn ààgá láìsà nínú ìsìláàmù ti ṣe kò ní í ṣe pẹ̀lú ìsìláàmù ọ̀tánà sọ̀lá àtàlámù àpò rárá àtọ́ Hátà níjẹ̀ ìtọ́gún

ọlọ́run sáyọ̀ káà nípa wọn nígbàgbọ́ òdòdó tán ṣiṣẹ́ dáadáa ike láyé sàkè ìdánahùn fi áwùdí àmọ̀sákìlà pàlẹ́dí náà nígbà tí o ọlọ́run wọn fún wọn lórí lórílẹ̀ ó sì fún àwọn tó ṣáájú náà wọn sàhábà wọ́n láyé wọ́n ti mẹ́rin náà láwọn bí náà wọn lẹ́bẹ̀rẹ̀ káàdọ̀ ọ̀làrùn ẹ̀sìn wọn tọ́lọ̀ yọnu sí ìpayà tí ń bẹ òun akọ́lì ìpalẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni o ọba dẹ́dà ní àkùtù nẹ́ni tí wọ́n máa fi ìní ọlọ́run láàyè ṣìrìkú níbi ìṣẹ́ ìhà wọn gbọ́dọ̀ fi nǹkan ẹ̀mí ìkejì ní ìlú ìjọsìn táwọn aláàṣẹ mọ́ lásìkò ìjàmbá ọ̀pọ̀ àwọn èèyàn ń ṣe mọ́ wọ́n tó àkókò jẹ́ àwọn àwọn ọ̀sẹ̀jọ́ láwọn dára olójú nínú òrìṣà nínú bọ̀rìṣà a ń retí irú òyìn irú àwọn èṣù ló yẹ kí wọ́n ti rẹ táwọn ẹni nì láti jọ ti tún kì í pa kí fún ẹ̀ṣẹ́ lọ́nà láti jẹ́ fún ọdún bẹ́ẹ̀ àwọn ọ̀kan ní skúù wa táwọn mẹ́yẹn wọ́n ló ní tálà wọn wọ́n ni wọ́n ti tó lò mọ̀ wọ́n tàbà wá àwọn ilẹ̀ tó gbé lẹ́gẹ̀ẹ́ bá ní ẹlẹ́gbọ̀mọ́ ah, ah, ọ̀rẹ́ wa pẹ̀lẹ́ sí wọ́n kọ̀ ah, bí wọ́n tó ṣe pé tí máa ń dìdì máa fẹ́ dé wọ́n láì tó rọ ayẹta àwọn ẹgbọ́n ayẹta sọ́mọ̀ rẹ̀ ní onírara àwọn ọmọ ọmọ ni tí mo ti fàkàbalẹ̀ ó ti wọ̀ bá dẹ́dà láti ẹ̀mọ́ mi yàgùdú náà ní láàyè ìṣèkú náà bí ìṣàyà wọ́n máa sùn ní àwọn owó òdìdí fi kan ní ìkejì nínú ìdàsíkè tí mo kọ́. Bàbá ti bẹ́ lọ́nà ọmọ nǹkan parọ̀ ẹ̀dá bá ta ìmọ̀ rí máa dàgbà lè lẹ́yìn ilé ìgbà lẹ́yìn ká fún ìgbà àsìkò àwọn kòkí nìyẹn. Ìmọ̀ ẹ̀sìn tá a bá ti ní òní ọkọ̀ wa ní àjẹ́ ọ̀fẹ́ tòótọ́ tàbí kẹ́lùgbò yẹn sùn káfíkáfìlì. Àwọn ọgbọ́gbà àwọn ẹgbọ́n pè ní ẹ̀rẹ́ndìsì yẹn ní ní ó. Gbogbo ẹgbọ́n kàrà kàrà pé kẹfẹ́ líbi. Kí wọ́n lè sí lè pé kìí? Àwọn náà yóò sọ lóòrùn. Òyè kò lúnà láì ilẹ̀ àìlàlá. Ìgbọ́gbà wọ̀ láti ní kàrà ìkákàrí sọ kéèkì lẹ́yẹ̀. Ṣùgbọ́n sẹ́lá bí iṣẹ́ ẹkú wọn sọ. Ṣé ti sáàbù kọ́ kábọ́sẹ̀ kò nínú ẹ̀dẹ̀rẹ̀ ẹ̀dẹ̀tọ́ Ìmọ̀ sẹ̀ríà. Nínú kẹsí ó mú àwọn ni pé tàṣínú ìyàkùn ló sọ láàká ilé èèyàn níyàn nígbà o. kì í ṣe kí èèyàn kàn máa ronú bí ẹran. nínú àwọn èèyàn tó dúró èèyàn yẹn rí sí àwọn eléyìí lẹ́yìn ṣàtìtì ni mo ti ń ta àlejò. kò sí ìgbéyàn kẹkẹ lára àwọn fífi nǹkan mọ. ẹ̀dá ni wọn èèyàn yẹn wọ́n dẹ̀ mú ọ̀rẹ́ láì gbogbo ìjọ́mọ akẹgbẹ́ rẹ̀ láì. Islam ọmọ tó láàká yẹn yẹn ṣe kéèyàn fi lè jẹ́ láti torí àti ìjìnlẹ̀ sí lọ́wọ́ àwọn nílẹ̀ yìí tó ti sáni sọ láti láti sọ wa lára kó nú ẹ̀. ẹ hálà kalẹ̀ wọn kàn sí àrùn. àwọn aláṣẹ ìjọ ẹ̀sìn wọ́n ti ṣe kí ni wọ́n ti parẹ́. ìjọ náà ń ṣe kìlọ̀kìlọ̀ iye ẹ̀kọ́ wà lọ́wọ́ ló wà fi dí ìkọ́ra yín. ìlú àti ìjọ ẹ̀sìn. ọ̀rọ̀ yẹn kẹ́gbọ̀n fi ni kì í ti fi ọ̀hún àdéhùn sẹ́wọ̀n níjọ́ àkọ́kọ́ twenty one jọ́ kejì twenty one jọ́ kẹta twenty one jọ́ kẹrin kò jẹ́ sẹ́wọ̀n tì. ló ní ti lọ ìgbókùn sáré ńlá. Òjijì ọlọ́run lórí kẹ́mẹ́fà yìí ti kù. Ìyá kùn ọ̀nà òun wà fìtì. Ẹ sọ́ra yín máa ṣe dùnú ẹ̀sìn. Nítorí pé gbogbo òun ni ó ti kú báwọn ẹni tó ṣáájú yín ọ̀gbìn àwọn rẹ̀. Ìmọ̀ ṣẹ̀ríà. Àṣàkóògùn lójú ọ̀pọ̀ olé àyàkálẹ̀ yìí. Ìmọ̀ sẹ̀ríà. Òun ni ó gbìn sí yẹn lẹ́mìí ìgbà tẹ̀lé aláṣẹ. Àti ìbẹ̀nu aburú kàkà wọn mí ìsìnkú tẹ́lọ̀ ọ̀dà nìyẹn. Tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, aláṣẹ wa Bọ́lá Ahmed Tinubu, àti aláṣẹ wa Gọ́fìnà Ṣèyí Mákindé, sínú wọn lè dùn kọ́ ọmọ aláṣọ bọ̀ fẹ́ǹdì ìjọba káwọn sí lọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ dáadáa kí wọ́n má parí ẹ̀ dáadáa tí wọ́n lè lù. àwọn àdìmọ́ sọlẹ̀ lọ́yà ìjà bẹ̀rù náà wà nù sí ẹni kí ó lè ẹni kí ó lè. ìjọba bá dúró tí wọ́n bá túyàn. wọ́n táyàn bọ̀ tí wọ́n máa yàn bọ̀rọ̀ àtọ́ pẹ́sọ̀rọ̀ wọ́n sì ti ẹ̀kọ́ mẹ́ta àwọn ìjọba náà ti wà pàm. ìmọ̀ ṣẹ̀ríà ni ó di wa wí kí aláṣẹ a máa ń fún tẹ̀lé. nígbà tí wọ́n ti pàṣẹ ọba dẹ́dà ni ayọ̀ lẹ́dẹ́ na láàmànù àti ọ̀rọ̀láhà àti ọ̀rọ̀sọ́rọ̀ ọ̀hùnlẹ̀ lámúrí níkù. Ṣé ìdájọ́dọ̀ fún inú wọn lè dùn sí ìfún ìṣẹ̀lẹ̀ yìí torí súnlẹ̀ ẹkùn jẹ́ ọlọ́jẹ́ fáwọn náà. Ẹ̀yìn ọ̀pá máa ń sọ pé ọba tó jẹ sí ìlú kìtù. Ṣé kọ́ rẹ̀ ó kàrẹ́ mọ́? Ṣé jẹ sí ìlú tó náà kọ́? Àwọn máa rẹ́ sí ilẹ̀ ọ̀pọ̀ lásìkò tí ó kù kẹ̀rẹ̀ kéré. Gọ́ọ̀mì ní àwọn ìfẹ́ra ẹja jálẹ̀kùn ẹja pàṣírí gbogbo nǹkan tí owó orí wa náà fi sílá tó máa lọ bá jẹ ìgbó ìfẹ́rí àjọsọ tó kí ẹ̀ka yìí aláṣẹ àwọn fún ní tẹ̀lé rí nígbà tí ọba ti pa wá láṣẹ ṣe bákan náà gbogbo Yorùbá ọ̀gá aláwọ̀lé ìmọ̀ ṣẹ̀rí à àkọ́kọ́ òun ló mọ̀ tó tóbi jù káàkiri káyà balẹ̀ ìmọ̀ ṣẹ̀rí à yìí òun ni ó sàlàyé fún yẹn sàyà ní àkọ́rùmọ̀ sí Ìwọ̀ ni pàtẹ́jì rẹ̀ lẹ̀. Ó májá ọjà sí tẹ́bìlì sí àwọn ẹni. Ẹgbẹ́gbẹ́ ṣùgbọ́n ní àti ti yóò ni wọ́n májá ọ. Àbólò ìrọ̀ tẹ́lá rí lè ṣà ọmọ ìyẹn máa rí kílíkì ṣùgbọ́n. Ìṣùgbọ́n máa bá bẹ̀ ọ̀tọ́lá mi ṣe ìṣẹ́ àkùnmọ̀lá tó ní ìbò. Ṣé wọ́n ṣe àkùnmọ̀lá? Ẹ máa rí kílíkì ṣùgbọ́n ẹ máa bá bẹ̀. Kí قال بعدها ومن قتل مؤمنا متعمدا جزاؤه جهنم ẹni ọba pa mọ̀mí ní fún ọmọ pa ẹ̀sán rẹ̀ iná ẹja nàmà ẹ̀rí ó dà yóò gbèrú síbẹ̀ kò dájú kò wọ́n àlẹ́ ọlọ́run àtúntò sí ìdí ọ̀pá ni ìdá ògùn jàhánà ẹ̀sán rẹ̀ iná ẹja nàmà ìkejì ní mẹ́kánì dàbí ha àti ọ̀gbẹ́ni ọwọ́ ọ̀wọ́ àlẹ́ ọlọ́wà tó kí mo sì yá kíkà yẹn. Àtẹ̀rẹ̀ wọlé ànàbù. Ọlọ́wà á tún gbé ìjìnlẹ̀ sí kẹrẹ̀. Wọ́n á àjẹ́ lẹ́wọ̀ àdáàmà náà bí mà. Ìyàtọ̀ tó jọ náà fún àpẹẹsẹ̀. Àpẹẹsẹ̀ ti kalẹ̀ fún. Ọjẹ́ yà máa lórí bí ẹ̀mọ́ ọmọ ọ̀pá fún mi. Ọjà kèfè ní ṣe kéfè ní ọlọ́run. Ọlọ́run ní ọlọ́run ààrẹ. Ṣé ilé àṣà láṣẹ? Ibi wọ́n bá ti lo sẹ̀ríà. Ẹni ọba sọ fún òun tó ń sábà aláṣẹ ní ọba rú. Ìgbésẹ̀ bẹ́ẹ̀ ìkàrẹ́ ẹ̀kẹ́kọ̀ọ́ra yín jọ. Ìgbésẹ̀ ni ẹlẹ́sìn mi yóò fọ́n gbìlù pẹ̀lú bí ìjẹta sọ pé ẹlẹ́ ìdẹ̀sùn bá wù lórí èdè wọn láti wọn. Ọ̀nà àbúrú pẹ́ nìkan ó dìde wọn lọ pa wọn ẹ̀sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ à. Nígbà tá sùn láàfin aláǹdọ̀ bẹ̀ ní Mùsùlùmí tó kú lẹ̀ bá bá wọn nítorí àsọ̀ọ́lẹ̀ tá a ti sùn láàfin aláǹdọ̀ tàbílẹ̀ ọwọ́ ìhàtà ìjọ. Ẹni ká ti kọ́ lálùkáwà ní pé àlàáfíà lọ máa wà òbí tó ń ajọ máa gbé wà láàáfíà inú ọmọ lọ pa. Lúfẹ́ ní yóò dípò máa lùfẹ́. A ní nà rí ha. Nítorí pé máa lùfẹ́ náà yọ wà nínú ìta ìkúrò ní ọ̀sán pé fọ́sí yẹ. Ìtumọ̀ ẹni tó kọ̀ láti náà láti lọ́jọ́ òun yóò jẹ́ kí èèyàn mọ̀ wípé àṣìwọ̀ ni kí èèyàn tẹ̀sẹ̀ yẹn lẹ̀. èèyàn gbọ́dọ̀ pa ọmọ nìyàn mi. ẹni tó lágbára àti pẹ́ẹ́lí fẹ́ kó dà kọ́jọ bí aláṣẹ. gbogbo ibi ẹ̀ka wọn ẹ̀ka wọn pẹ̀lú ìgbàlódé kan láti àbínú hàdí kì í sàwà kẹlá òkùnkùn lápá ẹ̀. aláṣẹ tó lágbára tó wà nírú kò tí ọlá àti Tinubu wà. àtẹni tí Tinubu agbára fúnlọ̀ ọ̀gbìn àti nílùú mi wípé àwọn ènìyàn ni wọ́n lágbára láti ọ̀kẹ́ ní ìjẹ̀bi ìjọ ìkápá ìgbẹ̀yìn olùgbọ́ ọ̀dà alákọ̀ọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní kúlò ní mùsùlùmí alẹ́ ní mùsùlùmí aráàmọ́ mùsùlùmí tí mùsùlùmí ṣe wọ ẹni jẹ́ mùsùlùmí ká ọmọ ìlú àgbẹ̀ ọ̀gbẹ́dún kan lọ́nà ẹ̀sẹ̀ ọ̀tọ̀ akẹ́nà wà ń gbòòrò náà sí ìrìn àgbọ̀dọ̀ jẹ́ èyí tó jẹ́ ìtumọ̀ àfikún àní ìmọ̀ okùnfà kan inú okùnfà káàbí orí fáwọn balẹ̀ mi. Àpájúlọ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ à. Ká máa ń sọ fún àwọn olùkọ́ tó ké sínú. Wọ́n fọ́ lọ lọ́wọ́, wọ́n lọ rọ sóòlù. Ìfọ́lọ̀ ń sọ ní ìwúkọ́ àbájú sọ ní. Ìwọ̀n fáwọn tàbí gbọ́yé nípa méjèèjì ní. Wọ́n ni màá ti dá ìsọ̀. Ìmọ̀ ẹ̀sìn. Inú ní ohun tí mẹ́sì máa pàwá fún wa tí fọ́kànlẹ̀ òkú àwọn ọmọ tó ń pè ní àlùkọ́mọ́ kí n kàwé òkú ọ̀dà àlèmú ń tọ́ ìpàṣẹ dáadáa. Ẹ̀dọ́ bá ní mẹ́sì òun náà ló lè pàṣẹ ìdílé lẹ́rí káwọn ọkùnrin tó káwọn èèyàn jọ wọ́n lọ kọ́ àwọn èèyàn ní oríire rẹ̀. Ibi ni wọ́n ń lo ibi ni kì í ṣe èyí ti ṣe omi ẹ̀ lè ṣe kí wọ́n fi rí ọ̀nà ọlọ́run. Ọdún wọn láwọn ẹni à ń gbọ́ wọn ni wọ́n máa ń ṣe sàhẹ́jì. Wọ́n ni wọ́n ń ṣe tìláwà kódà àgbẹ̀dẹ̀ tí ẹni tí wọ́n jí lè kàn sọ̀rọ̀ tóun fi tán ó ṣàlàyé pé ọ̀sán bẹ́nu báyìí ó lè jáde ọ̀bẹ̀ wà láti alẹ́ báyìí tí ó fi di àsọ̀rọ̀. wọ́n ń kiri nọ́mà wọ́n sì fọ́ wọn nọ́mà gbogbo àtàmárà ń kiri àdá ó sì wàhálà. ẹni mo ẹ̀sìn mo ṣẹ̀rí àbí òjò orí rẹ̀ lórí ìdílé lè tẹ̀sí. láti ìsìn mùsùlùmí mùsùlùmí bàárà láti kọ́. ìṣèyí bá ń ṣe tó lè bá àmọ̀ tó kú dánú má. Àníbi sọ máa lọ sọ́lọ́ mú ní àtẹ̀jìlú náà, ìnìlẹ̀ mú sílé. Àwọn ọ̀rẹ́ ní sọ́ọ́dún fẹ́rẹ̀ ń gbà jò lójú ẹ̀ láì tí ó lè rí ìkẹ̀kẹ́ sọ́ọ̀sì. Àwọn tàbí dára àfẹ́lẹ́yìn ọ̀pá láti mọ. Máa náà fi hàmọ́ láti wọ̀lá mọ́sá. Ẹn tí ò bá lówó tí ó tẹ̀ ládùn tó gbádùn. Àwọn ni mọ́fìlẹ̀sì, òtítọ́ láwọn ní kì í ṣe mọ́fìlẹ̀sì nìkan. Mọ́fìlẹ̀sì ń lò jọ ní àgbéjọ́ gbé Òsì kọ́ rẹ̀ yẹn, a tún tún ẹ́fílà. Ọgbà rẹ̀ wá, ọgbà rẹ̀ ọ̀rẹ́ yẹn, ọgbà náà fílà. Ó tó zàkà wà, ọyọ zàkà ó tó sọ́dá kan. Ó sàwọn dáadáa tó pọ̀, ṣùgbọ́n kà sí ẹ̀sìn abẹ́jẹ̀ láti fún àwọn ọmọ dáadáa rẹ̀ gbogbo dáadáa bàtà gbogbo jùlé àwọn ọmọ ẹ̀sùn tẹ́rẹ̀ ní àwọn ọlọ́pẹ̀lẹ̀ wọ́n bá ti máa mú ní àìdá wọn wọ́n ti rù fún mọ̀ yóò sọ òkè náà wọ́n padà tó fi láti ní ìgbà rẹ̀. Mo èèyàn láṣẹ dáadáa. Ìkọ̀ nípa múntàwù. Múntàwù ni ìpànìyàn, ìjìyàn ìwé múntàwù. Ó ẹ̀ṣẹ̀rọ́bà lọ. Ẹ̀ṣẹ̀rọ́bà ẹ̀ṣẹ̀ ìjìyà ìbínú ìjìyà gbáà ní bẹ̀rẹ̀. Àbádá wọ́n sọ̀rọ̀ ìjọba ìjọba àwọn ọmọdé ìhàrìbó náà àwọn ọ̀rọ̀fọ́lá. Ẹ̀ṣẹ̀rọ́bà fi láti fàzára. Kí àbábá? Ẹ́ Ẹ̀sìn àwọn ẹni tí wọ́n jẹ́ ọlọ́run ìwà àgbòjíṣẹ́ rẹ̀, àwọn làwọn tó ń jíyàn bí ó. Káàkà lọ kò sí, àbẹ́ àlẹ́ṣẹ́ ọ̀tàlì. Ìgbọ́n àwọn ènìyàn wọ́n kó gbogbo ẹ̀dà dání. Púpọ̀ bá gbé wọn nílọ lọ́rọ̀ wọ́n sì tẹ̀lé rẹ̀. Bọ́lọ̀ bí tẹ̀sí mẹ́nu báyìí, ó lè lé ní sílẹ̀ kùkú tó Ìbáwọn ẹni wọn ni ó jẹ́ ó lè sọ pé káwọn yẹn ṣe jẹ́ àkájì. La ilaha illallah. Àwọn ọlọ́gbọ̀n wọ́n ní káwọn èèyàn sẹ́jà àkáǹtì káwọn fẹ́ fún ọlọ́wọ́ àwọn sí pápá. èèyàn sẹ́jà àkáǹtì. káwọn ọmọ fún wa lórí. Bọ́ọ̀ Àwọn Fílàní Fílàní yìí wo àwọn fúnlẹ̀ ní ẹ̀rí jẹ́ ìmúlẹ̀ tí wọ́n já wọn jẹ ẹgbẹ́ tí ó tẹ̀lẹ̀ ọmọ ìgbìtẹ̀ ìkọjọ́ fúlàdì bí mẹ́rin lọ bàbá àná wọ́n fẹ́ fẹ́ fẹ́ sí ẹjọ́ máa yà ọ̀tọ̀ ara jẹ́ ṣèrọ́ ọ̀rà ni wọ́n tán sí ìdíkú jáde ọ̀rẹ́ dání ẹ̀sìn àwọn tí ń jọlọ́ gbogbo àtọ̀kùnfẹ́ rẹ̀ ìjọba á kí wọn kì í fàwa o ẹ̀yọ̀ kọ́tàlù tó ń tàbàjẹ́ látòrílẹ̀ àyọ̀ kọ́tàlù ẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ irú àwọn ọmọ tó ń kó bẹ̀rẹ̀ tí ẹni tó bá kú gan ló fi èpèdè ẹni tí ọ̀gá kú àkáyè ló kú ẹ̀bẹ̀ wà lónìí torí àwọn ọmọ yẹn wọ́n ní sùúrù wọn ti fẹ́ rí láwùjọ wọ́n ti tọ́ kẹ́ báyẹn wọ́n dún mú yẹn àwọn èdè ẹ̀rọ kúra. Irúfẹ́ àwọn nìkan kò ń fàbọ̀ kà nípa wọn nínú ìṣẹ̀rí à nípa ọ̀sìn wọn ìjọ ọlọ́run bá sùfáàní ọ̀pọ̀ tààlà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dáa tó lórí ẹ̀dọ́ta. Àwọn ọkọ̀ wà yìí, ọlọ́run tó sọ wọ́n ní ọlà máa àwọn káàkiri tó rẹ̀. Ó sì fi fún wọn lálùbáta, ọlọ́run jẹ́ tó lè tẹ̀síwájú máa dáadáa. Ilé ìjẹ́kọ̀ọ́ ọlọ́run kò fi kú sí. Ó fi yẹ yí wọn tí àkọrin lọ, ọlọ́run kọ Ọlọ́run ní jẹ́ ọlọ́run ti ti láláti lọ sí yín ní olùsèkété mẹ́sì lóòrùn bàbá ẹ̀yọ́ síbẹ̀. Àwọn ẹni tí wọ́n sì wà níbi ìkùn náà kọ́lọ́ ti wọ́n tí wọ́n ti wọ́n